ولأيمانهم بشراكم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول النبي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سبحانه وتعالى الحمد لله وحمده وعليه ìpàlọ́wà ẹgbẹ́ ìpàlọ́wà ọ̀pọ̀ ìṣe ọdún ìwẹ́wẹ́wẹ́ ó ti fún ọgbà nínú àwọn ẹ̀ka tí ò lẹ́lẹ́ tí ń dá ìgbòkè ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lórí ọlọ́pàá ìlú ọ̀làbí àtúkọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjà ìjọba àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti gbé àgbèrè àrùn lẹ́yìn náà mo kí àwọn ìmáàmù ní ọba ní ìgbà ìmọ̀ ọba ní ọlọ́kùnrin ní dáì ìjọba ọdún dáhùn ìlú náà nígbà tí àti àdínkù àgbẹ̀rẹ̀ ọmọ ìwé ẹ̀. àwọn tí wọ́n dára ní ìlú ní ọmọ ọlọ́dún tí wọ́n bẹ̀rẹ̀ fún wa. ó jẹ́ kí wọ́n ọ̀nà ní ìlànà ìṣẹ̀ṣẹ̀ tó dà ọlọ́run kò jẹ́ kí orí àwọn ìlọ́jọ́ sí wọ́n ilé ìṣẹ̀ṣẹ̀ náà ẹ̀ka ìṣẹ̀lẹ̀ àbájá ọgọ́rùn-ún. lẹ́yìn náà mo kí àdìmọ́kọ̀ àṣẹ láti ilé يلزم الأمر فمن حرم رجل فإن بين الجمع والأجر bákan náà gbogbo àwọn àyà tí wọ́n gbọ́ àlàyé ìdílé ní wọ́n sáré lọ lọ́kùnrin lórí wọ́n sáré má tẹ̀lé omi tí ó dáa yìí ọwọ́ yìí wọ́n ti dáa náà ọ̀rọ̀ yìí káwọn àárín yìí àti àlọ́ ọ̀rọ̀ yìí àwọn ìsáàtà ولو عجب وعجب عملا tọ́wọ́ bá lè ṣe tọ́wọ́ tọ́ka àwọn ìdílé agbára rẹ̀ yóò gbàgbá ta lójú ìwé ìjọba sí. ẹ bá la ọ̀sán táwọn ẹ̀kọ́ tọ́jú ọ̀gá dáadáa tó ta ọ̀rẹ́ yìí yóò mọ̀ rárá ṣùgbọ́n táwọn náà kọ̀ ọ̀rẹ́ àtijọ́ kan bọ́ bàbẹ́ nínú àwọn ẹ̀yà náà ìjókòó wa tí ọlọ́run kò fi dé ìgbà àwọn ìjókòó wa lẹ́yìn náà kò fi lu àwọn ọmọ ìyá tí àtijọ́ káàkiri láti àárọ̀ lórí àlàkàyé àgbàbọ̀ àwọ̀dá ọjọ́ ìgbìyànjú jẹ́ kí àárẹ̀ ká bá ìgbà tó gbé níwájú ọmọ tó ń gbé àwọn àhárà wọ́n lo ibi ọjọ́ kẹta wo pẹ̀lú àti ìpínlẹ̀ ọ̀gbẹ́ náà wọ́n pè ní yẹ́wọ́ wọ́n ní máa tẹ̀lé ìjókòó tó tọ́wọ́ ara rẹ̀ lọ́sọ̀tàn bẹ́ẹ̀ pé fún dèrè ní ìfẹ́ bá lọ rí bá a ti lọ làkíyàn àtọ́fàlà yẹ̀ wọ́n tó tẹ̀lé ọ̀dọ́ torí àti wa sọ gbogbo sọ̀rọ̀ sọ fún àwọn ọmọdé náà hábùtà àwọn hábùtà àwọn àwọn wà á nínú ẹ wa ẹ̀rí orí ìkàrà ẹ̀rí ìgbòye ṣùgbọ́n wà á ọ̀bùdá ẹni tó rí ìkàrà ti mọ̀ wá ilẹ̀ tó lọ́wọ́ tó lè yọ̀rọ̀ yìí tó fọ́ orí ọjọ́ kàlà lọ́wọ́ ó ti tẹ̀ sí owó ìfọ̀nàlẹ́ ní àpèyà lọ. báyìí ibi tí a fẹ́ sàlàyé náà lọ́ba àgbẹ̀ yìí tó lọ sọ̀rọ̀ àbí ọ̀dà kẹ́kẹ́ wà pé kọ́kọ́ ti kọ́ ta kùrà sí ọ̀nà ìlú láti gba àwọn pé ìmọ̀ dá àbúrò láti kú ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ti kúrò àti torí pé máa wọlé kọ́kọ́ ti tẹ̀sí kùrà abẹ́kọ̀ kùrà tí èdè kò di a ọpọlọ wọ́n lọ sí ẹ̀ bá ti a lọ kí èèyàn máa wúlò lọ sí ìlú ọ̀hún ọ̀rẹ́ ìmọ̀lẹ́sìn àwọn àyè tí àwọn ènìyàn lórí rẹ̀. Àgbẹ̀rọ ọjọ́ ìkọ́tọ̀ àwọn ọ̀tọ̀ sí ọ̀nà ó ti gbà ní ìgbà lọ́wọ́. Sọ́ọ̀nà àbí àdáyé ẹ̀rọ ìlà ìwọ́n ti ní àdìyẹ kí ọlọ́ọ̀dọ́ òṣèlú kan ọ̀rọ̀ wa ó sì gbà ní ìgbà lọ́wọ́ àdáyé. أعوذ بالله من الشيطان الرجيم يوم ترى المؤمنين يوم ترى المؤمنين

هو الفرد àwọn tí wọ́n ti sọ̀rọ̀ tó wáyé ló ti wọlé ìpàdé àwọn ìwọ́n lọ́dọ̀ ọmọ kó lọ́dọ̀ ṣùgbọ́n ẹ̀jọ̀ ọmọ tó ti dúró bí ẹ̀jọ̀ ọmọ kó ti gbé ta kékeré sí kẹ ọmọ kó mọ́jọ kó láyé nínú ìṣẹ́ wa kó mọ́jọ kó láyé nínú ẹ̀ẹ́dẹ́kọ̀ wa lọ lẹ́yìn kó wà látọ̀dọ̀ ọ̀pá mọ́jọ kó ti kù bẹ́ẹ̀. àwọn ọ̀pá àwọn tó tọ́jú àbí àbí tó dáa ní irin ọmọ sùhánù ọ̀tà gbogbo àwọn ẹ̀kọ́ tó lọ́kàrà tuntun àná gbé ìjà fẹ́ẹ́rú ó náà lẹ́gbẹ́ afẹ́kùnrin ìjọba tó wọ́n ń gbé mùsùlùmí àti àwọn èrè orí àlejòra wa ìlànà tá a sọ kò papọ̀ ibi tí a ń lọ kò jọra ìgbúta abẹ́ dé sí kò papọ̀ ibi tá sí kò má papọ̀ ajẹ́pẹ́ ìlànà tá a fẹ́ sọ lóòótọ́ papọ̀ àpéjúwò lè wa ojú náà ti gẹ́gẹ́ bí ẹni tó sọ èkó àtẹ̀sí tó sọ ọlọ́rin. ẹ̀yẹ tí àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n lọ wà pọ̀ ṣùgbọ́n lọ́rọ̀ ó ṣe é ṣe kó pàdé kúrò síbẹ̀ rẹ̀. ẹni tó lọ èkó ó wá ọkọ̀ kúrò sí ẹni tó lọ ọlọ́rin àti wá ọkọ̀ ọ̀bẹ ṣùgbọ́n tí àwọn méjèèjì bá ti jọ bára wọn nínú ọkọ̀ ọ̀bẹ bẹ́ẹ̀ náà ni àpéjúwe mùsùlùmí àti òbí kiri mùsùlùmí ìlọ sí àtìjẹ́nà ìṣẹ̀lẹ̀ sàárà ọ̀ka àwọn àwọn èrè tó bá tó kó ìgbẹ́ tí wọ́n ṣe lẹ̀ kò sí èrè tí ẹ̀wọ̀n lọ ẹ̀wọ̀n lẹ̀. àwọn méjèèjì àti mùsùlùmí àti òbí àjọpàdé láyé ayé ni ìwọ òṣùwà fún arákùnrin tí lọ ìwọ àjọ yẹn àti ìdílé àti ìdílé àjọpọ̀ ẹ̀dọ́ ayé àjọpọ̀ ayé ti ọkọ̀ lọ. Ṣùgbọ́n ti ṣe sí wá pàtó jọra fẹ́ẹ́ pé bí mo sì ní bí orí àlejò lòdì àti pé ó ti di ọkọ̀ rẹ̀. Mo jẹ́ ọmọ yẹn, ó ti di ọkọ̀ rẹ̀. Pé pé ìlànà ilé rẹ̀ ti ṣe ìwọ́n náà ṣe. Bó ti ń jẹun, ìlò ń jẹun, bó ti ń ìlò ń mu. mọ́tò ó sì jẹ wọ́n sì jẹ ó bá múra káfẹ́ ẹ̀yọ́ wúra bẹ́ẹ̀. àgbẹ̀ pé o ti ọkọ̀ yíyàtọ̀ sí gbogbo ọ̀sán. ọmọ wa ó wọ́n fẹ́ fi àwọn àyà yìí fún pé ìlànà wọn ò wọn àti mùsùlùmí àti àwọn òkú lọ pàpọ̀. ó sọ sí fún wa ìṣẹ̀lẹ̀ àmọ́ ayé ni òun ìyá ti kọ́kọ́ wà ọmọ ọba ń sọ jàmbá ẹ̀fẹ́ tí ó sọ sí àná pọ̀ ayé ti tẹ́ ti kọ́kọ́ sáájú láyé ẹ̀fọ́ yìí pé nínú ọ̀rọ̀ àwọn fọlá kò ní pé ayé dáhùn àbẹ̀lẹ̀ ilé tá a ti ti jẹ́ kò sí ẹ̀fọ́ láyé ẹ̀fọ́ láyé. Gbogbo tọ́lá tó dẹ́gbẹ́ náà àti ìtàlẹ́ ìgbàlá àti ìfọ̀ àwọn ọ̀dọ́ wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lórí mi máa nìkẹ́ yá àwọn sọ̀rọ̀ ha ẹni ẹ̀ wọ́n ti jẹ́ ẹ àwọn èèyàn máa ń sọ dáadáa nípa rẹ̀ òun ti jẹ́ fọ́lọ́ mi o ìyàwó náwó tẹ̀sí ọ̀tọ̀ táwọn ẹ̀ bá fọ́ dáadáa nípa rẹ̀ ní dáadáa bá ń sọ bá ń bẹ̀ lẹ́ẹ̀sì ó ti lè kó ti gba gbogbo ẹ̀ tí kò ti jẹ́ ẹni sẹ̀ lẹ́rẹ̀ ah sọlọ́ wọn dára o kí ló ti sọ àá ti bó ṣùgbọ́n mi. èyí ló rọ̀ wọ́n ti fún láyé o èyí tọ́lọ́ máa fi ṣe yòó dùnú fún àwọn ẹni tí ẹ̀gbẹ́ ẹ̀fọ́ kan báyẹ̀ nígbà mi. ẹ̀sán gẹ́gẹ́ nípa apá ẹ̀sán ó yà sí náà. ẹgbẹ́ ẹ̀rọ ọ̀sẹ̀ ẹgbẹ́ iṣẹ́ títà iṣẹ́ olùkọ́ wọ́n ti tẹ ìrírí sọ̀rọ̀. àbẹ̀kọ́ ó máa ń pè sí ẹ̀rọ tó pọ̀ sí ẹ̀rọ ìgbò owó ìpàrọ̀. mo ní wọ́n pẹ́ pé gbà

ọjọ́ àwọn mùlẹ́sìkì ọjọ́ ti ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni ní àkèyàmà ẹ̀fẹ́ táàbẹ̀ ní kò ní jọ ti wà ọ̀pá ni ọmọ ọmọ yáwó ó yẹ kó jẹ pé yáwó mi dìbò tèmi torí pé pẹ̀lú ọ̀rọ̀ yẹn ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bọ́ àtàlàyé pé tá a bá ti rí báwọn mọ̀ọ́sọ́bà aláwọ̀ sí yà síbi adéyìnbó ọmọ ọba gẹ́lẹ́dì ẹni tó ọba yìí pé ìdílé nígbàtà ẹ̀kọ́ yìí pé ìlànà táwọn amùsùlẹ̀ àtàwọn obìnrin àtàwọn ọ̀rẹ́ mi ìlànà táwọn ọ̀rẹ́ yìí kọ̀ papọ̀ ẹ̀fọ́ wọn kọ́ papọ̀ máa ń wọ̀ sàárà tí ó sọ wá lọ́dọ̀ ìyá pẹ̀lú àkójọ ra wọn ìgbà wo yóò tẹ̀lé gẹ́gẹ́ tó lọ́ wọn á dáhùn wípé ìwà rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́sọ́nà. يوم نرى المؤمنين والمؤمنات يسعى نورهم ọlọ́pàá lọ́jọ́ àkèyàmẹ náà ó máa rí àwọn mùmìnì ọlọ́jẹ́ kájẹ́ta nínú wọn. wọ́n mú mi náà àti àwọn mùmìnà lóbìnrin ọlọ́jẹ́ ó máa rí wọn. ilé àmì tó fi máa dá wọn mọ̀ ó dàbí pé kẹta lóòrùn bẹ̀rẹ̀ àìsí wọ́n ní àìmọ́ni ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yóò máa tẹ̀síwájú wọn yóò máa tẹ̀mọ́lẹ̀ fún wọn lápá ọ̀gbun wọn kí ni ń dà fún wọn lọ àwọn akọ́jọ́ tẹ̀sí bọ́ ọmọ alẹ́ lóṣù wọn wọ́n ti ẹni bọ́ ọmọ sẹ́kẹ́ yẹ sá lórí ọmọ yẹn ayé ní ọ̀rẹ́ náà ní wọ́n ti mọ̀ ẹ̀rẹ́ ní wípé àlùwà tó bá lọ sọ́nà pọ̀tọ̀ pọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ òun àdáni ìnà mọ̀mọ́tì yà ọ̀tún yà ọ̀tún yà ọ̀tún tó lọ sọ ẹ̀jẹ̀ ní ìnà àbáwò. àwọn ọ̀dọ́ òun àdáni sọ̀rọ̀ àlọ́ sọ́nà wọ́n wà á ẹlẹ́sìn lẹ́ni tí ìmọ̀lẹ̀ ó bẹ̀rẹ̀ tẹ̀lé ara wa látara orí pa àlùwà látàrí tí ó fa àwọn ọ̀la rẹ̀. Ẹni bá máa ń ṣe àwọn ọ̀la dáadáa, tó lẹ́bi ẹni bá máa ń ṣe àwọn ọ̀la dáadáa, ìmọ̀lẹ̀ yóò pọ̀ lára rẹ̀ nígbà tó yà. Bẹ́ẹ̀ni lọ, ìjọba ká sọ yìí ṣe wọ́n lọ sí ti ìṣe àmúra rẹ̀ pé wọ́n ní àwọn ọ̀gá lẹ́kú ẹgbẹ̀rún náà lọ́wọ́ àwọn ọmọ ìgbàlódé rẹ̀. Ìtàbá àmì àbúrò àyíṣẹ́ àádẹ́ òun pẹ̀lú bá ẹnì kan bá fẹ́ tó wù kí ìmọ̀lẹ̀ darapọ̀ wọ́n pọ̀ ju jẹjẹ lọ ó lè fà á kù ọ̀yà àbílẹ̀. wà ló rárí lọ́tà kọ́ọ̀lá ha sáàmì ìdìbò pàgọ́dà ìjọba yìí sòwòrò àbíkọ́rí pàgọ́dà ìjọba yìí sòwòrò àbíkọ́rí. àwọn ìlànà ìpàdé nípa kìyà àtúnyẹ. ṣùgbọ́n wà àfa òun àbọ̀ àwọn bíbélì wọ́n pọ̀ nàìjíríà ìwé lọ́nà. ṣùgbọ́n ìtàn àti ẹsẹ̀ ń bá fẹ́ kí ìmọ̀lẹ́ ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ wà ní. òun náà ní ọ̀pọ̀ wà àárín ti tí a ti sọ tí ti àti kí wọ́n bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ wá àwọn àlọ́ ọ̀rá ní bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ìgbé ìsàfihàn wọ̀lá sọ̀kùn láti ilé ẹ̀dùn sọ̀hárà ẹ̀dùn ní lórí ẹ̀sìn o wọ́lá sọ̀kùn ọ̀wà àtìfẹ́ ẹni tó déédéé tó dà ẹ̀ẹ́dẹ́gbó dá ẹ̀dùn ẹ̀dùn kò dá yàrá yàrá àti àtìfẹ́ àti gbogbo dá àti bàbá dáwọ́ bẹ́ẹ̀ láti àwọn ẹ̀dẹ́gbó báyìí lọ́wọ́ ẹ̀ka ayélujára iṣẹ́ àtọ́ àwọn àwọn tó bọ́lá àti ìdílé ìgbé torí tí ọlọ́run ọba kò lè tú pàtàkì ìlú tí ó bìrẹ̀ yìí ẹ̀ lè ṣe pé ẹ̀yà àtẹ́lẹ́ ni pé yóò wà ní ìtọ́lọ́ ọ̀dọ́ pàṣẹ ká lọ ìwọ lóyà rẹ̀ kò lè tó kùn níjọ rẹ̀ wípé èyí tí wọ́n fẹ́ ṣe ẹ̀ ní ìṣe ẹ̀ ní ìṣe ẹ̀ ní ìṣe ẹ̀ ní ìṣe ẹ̀ ní ìṣe ẹ̀ àti iṣẹ́ tó dákòó tó lóore tí wọ́n lọ náà ló lọ́jà àgbẹ̀wò nínú. Bákan náà ní ilé láàyè ọ̀rọ̀ àgbòrò ìgbà ìrọ̀ ni. Ẹ̀rọ kò wípé ẹ̀rí sẹ́nu òun ní pé ọdún tó wà lùwà láàrín jíjọ àbí wọ̀n mi. Mòmù ní Mẹ́lá kò ní kàn. Bùbá tí wọ́n lọ ẹni tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ìjẹ́sùn ìgbìyànjú bá ìlọ̀

lẹ́gbẹ́ gbogbo ọ̀rọ̀ àjàlẹ́ ní àpẹẹrẹ òwò. ìgbẹ́ni wọn pọ̀ lára wọn ní àtàlẹ́ owó nípa àwọn aláṣẹ wọn ṣe. ẹ̀rọ àkùdọ̀ máa tá a bá ní mùsùlùmí mùsùlùmí ó kó sínú ẹni rẹ̀ lọ́jọ́ mùsùlùmí lóòótọ́ ó kó sínú mùnáfíìkì adẹ́kọ̀ọ́ni olóṣèlú olóṣèlú àlọ́ ìṣòro. kébèrè àkúwọ̀rọ̀ ọ̀làlúwà lájọ́ òní kébèrè tiẹ̀ lálẹ́ ìyàmẹ́ ma, mẹ́lẹ́ fi ní àbáyé àwọn olówó ní mọ̀lẹ́ mọ̀lẹ́ bí tẹ olówó ní Ala alákọ̀ọ́sí mo.

táwọn ní eégún bá ń jó yóò ju wọn ìwọ̀n mọ́tò ẹ̀kọ́ tó ẹ̀kọ́ tó ti wọ́n lọ́wọ́ yóò dùn ẹ̀kọ́. àpẹẹrẹ ti pa tọ́lá yà àwọn àwọn olóògùn dẹ́gbẹ́ dẹ́gbẹ́ orí dẹ́gbẹ́ orí ajá tó yóò dùn tó bá dá àtìkọ́dún yìí o àkọ́dún yìí o tó bá dá àwọn ẹ̀sán tí àwọn ẹ̀sán tó wọn yóò kù wọn lọ́wọ́ lórí ẹ̀ ah, à ìtọ́jú bá ti bá yẹ kó tẹ̀lé o àjọ ń tẹ̀lé ẹ̀.

kódé tó tó wọ́n ti sọ̀rọ̀ wá sí ẹ̀ka lóṣọ̀ wọ́n ti ní káwọ́ ẹ̀rọ òǹlà ẹ̀rọ ẹ̀rọ tàbí ẹ bá fọ kẹsẹ̀ tó jà báyìí tó bá jà ní òkò ní mo jẹ tó bá jà yóò kọjá nà àwọn òyìnbó rẹ ti kí yìí tàbí kìí fi ẹ̀jú òdodo gbọ́ ọ̀rọ̀ yóò fi ẹ̀dá mọ́tò ẹ̀dá mọ́tò ẹ̀dá mọ́tò ẹ̀dá mọ́tò ẹ̀dá mọ́tò ẹ̀dá mọ́tò ẹ̀dá ẹjọ́ láyé sí òye o, lè náà, òun tó wọ́n ti ṣe pẹ̀lú pẹ̀lú àrùn Ṣùgbọ́n tó bá ààrẹ jẹ, ọlọ́run wọn Ìgbà wo Yọ kára kò kúrò sí. Àlùkò ti lọ. Àwọn ọ̀dọ́ tí wọ́n náà wọ́n bá yóò pàdé yẹn. lásìkò ìdàgbòwòrán àṣọ nígbà tó bá di àsìkò tó fẹ́ kọjá lórí apá tó kù káàtà sí ìmọ̀lẹ̀ wípé afárá yìí nínú ẹ̀ nínú ọ̀sìn bá bẹ̀rẹ̀ ní pé dẹ́kẹ̀tù mẹ̀sílà tó mọ̀bìlá lọ́dún. ibi tó a fẹ́ gbà tó fẹ́ yọ ìrẹ̀sùn kú tó wá fún ẹ̀ táwọn ọ̀rẹ́ ń lọ òun bọ́ wà lórí gọ́tà wá dé igi tó rọ́wẹ̀ pé igi ìyàbí túbà ẹ̀ fún ọ̀gá ọ̀gá kó lórí o. èèyàn abẹ́ kọjá bẹ́ẹ̀ tẹ̀ pé téèyàn bá tọ́jà ẹ̀ náà fún ìdáná pẹ̀lú ògbọ́nà èèyàn ẹ̀rẹ́ mọ́nà kò. akọ́ta fẹ́ kọjá lọ́wọ́ ìyá rẹ̀ òun tiẹ̀ ó jọ ọkọ̀ bá ní adá ó pọ́n fẹ́lẹ́ ó tíírí ju nílẹ̀ ìṣá ju irú orí lọ títí rí rẹ̀ ọ̀pọ̀ tí rí ju orí lọ ẹ má tẹ̀lé fún orí lọ báyìí kẹjá lórí tí rí lóhùn ibi tá a fẹ́ kọjá àwọn tó ti rí jù wá lọ wà á ti rí rẹ̀ sẹ́yìn ó sì mú bẹ́ẹ̀ jù lọ wọ́n wá gbé ilé yẹn kalẹ̀ báwọn lábẹ́ rẹ̀ jáhánì náà kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná ń bẹ̀rẹ̀ wọ́n wà ní káfọ́ wa kọjá àwọn ọmọbìnrin tẹ́ ní ìmọ̀lẹ́ ìjẹ́ wà bí àṣìláyé káàkiri wọn ìmọ̀lẹ́ yìí ni wọ́n wà á tẹ̀ kọjá tí wọ́n torí náà wọ́n wà á lọ ìmí ọ̀nà kàbẹ́rẹ́ ìmí ọ̀nà kàbẹ́rẹ́ ìmí ọ̀nà kàbẹ́rẹ́ ìmí ọ̀nà kàbẹ́rẹ́ káfíńtì rẹ̀ ìmí ọ̀nà lórí afárá ṣéèjì náà kò jẹ́ nígbà díẹ̀ tó mọ̀ lórí máàlì rẹ àti bó o ṣe farasímọ̀ sí láyé ìní ó sọ bọ́ ìkọjá ń bẹ̀rù fàdáyé mùsàkìlà o àbí ní ẹjọ́ lọ́wọ́ pátá bẹ̀rù ó ní yóò fara àwọn wàhálà ní múlẹ́múlẹ́ kiri náà láwọn là wàhálà tìlú tó fi là ẹnì ọba jẹ́ pé ọ̀rọ̀ gbọ́dá láti ẹ̀ké ìdìbò rẹ̀ yóò máa jẹ́ pé yóò jàpọ̀ nígbà ọ̀gá. àsìkò yẹn tábà wà lè sọ̀rọ̀ táwọn òmìnir ń lo ìwọlẹ̀ wọn tí ẹ fi ń kọjá ilé ìwọ̀n ah, àti ẹ̀ dídá ẹ̀ dídá lónìí lọ́sẹ̀ àti bẹ́ẹ̀ àti ìta àtàláyé jẹ̀ wá àjọ ẹ̀bẹ̀ kí ni àti àwọn apá ìgbà àtẹ̀já ó sì mọ̀ sí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ àwọn ìjọba ọ̀gá àti tó bẹ́ẹ̀ ìmọ̀lẹ́ ìjọba àti ìlú àjọ ẹ̀ àjọlọ́gbọ̀n ìmọ̀lẹ́ lórí wọ́n dàbí pé ọmọ tó kàwé àtẹ̀yí tí kọ̀ọ̀kàwé gbogbo ewu wọlé tọ́kùtẹ́lẹ̀ tẹ̀síwù ni èyí tó kàwé òkè ìdèmínú òun lè kàwé láti ẹ̀ ẹ̀kọ́ òun lè fi gbé ìdàrẹ́ yìí eléyìí kò kàwé kọ́ òwe òun lọ́gbọ́n tó wọ́n dàbí ọwọ́ àwọn tó ti di òun wọn àjọ ọjọ́ tó lọ òun kọ ẹ̀dọ́kàwé ọkọ̀ tẹ ẹ̀ tó gbé ìwọlé ọkọ̀ tẹ ẹjọ́ àwọn ilé ṣe ń wọ ẹ̀rọ lérò ilé ìtàn ọkọ̀ fún ìṣe ìṣẹ́lá ń pè wá ní ìtọ́fẹ́ ní gbogbo gbogbo ṣe gbogbo ẹ̀ wàhálà ti pọ̀ jù ó kù pẹ̀lú mẹ́wàá sí wọ́n gbà wọ́n lọ́wọ́ ẹ̀ pàṣẹ bá wọlé lọ́ba náà. Sẹ́ẹ̀dì láti bí wọ́n fẹ́ sọ pé ẹ ẹgbẹ́ ìjọba bẹ̀rẹ̀ ẹ̀ ní ìṣẹ́ ìṣẹ́ lórí ti lọ́mọ tó kọ̀ kọ̀ báyìí mọ̀. Irú ẹ̀ lọ́run ti bá wọn tọ́ba ti di ìgbà tí ẹ fẹ́ lo ìmọ̀lẹ́ wọn lẹ́yìn ìdọ́gba wọn ti pàdé pé àti ẹ̀fí ìmọ̀lẹ́ àwọn náà ní ìmọ̀lẹ́ wọ́n fẹ́ wá wẹ́ àná wọn kọjá ọlọ́run wa ni yàwó màtá ọlùmọ̀ ìní ìnà wà ní mọ̀ ìnà. àwọn ìlú yóò yóò yóò máa gbà wá nínú wọn yóò máa tẹ̀lé wọn yóò máa tẹ̀lé fún wọn láti ríra. mo ti wá kó wọn ní ọ́. àwọn àyẹ̀dà yóò nípa rẹ̀ ó dẹ̀rẹ̀ àjẹ́sẹ̀ fọlọ́n ọba tó rẹ́ fi ní bí pẹ̀lú àjẹ́sẹ̀ náà tẹ́tìlì ní ìdámẹ́rẹ̀ náà àwọn tí àwọn àwọn akérèmọdò àwọn omi àmùtẹ̀lì àwọn wàrà àwọn omi àwọn ọtí tí kìí pààyàn tí kìí dáná lórí. tẹ́tìlì ní ìdámẹ́rẹ̀ náà. ọmọ bá ní àwọn ọ̀sẹ̀ ní orí rẹ̀ sùn lábẹ́ yìí ẹgbẹ́ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ lẹ́yìn tí máa ṣàǹfààní ẹ̀rọ ní lọ́dọ̀ wúlò ní. bùsọ̀ irú oṣù táwọn ní ilẹ̀ gbé ẹ̀yìn rò rí ẹ̀rọ kọjá lórí afárá yìí ní ṣe ẹ bá ti kú omi lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ afọ́fọ́ mọ́. àjẹ́lẹ̀ lálẹ́ ìrẹ́lẹ̀ ló ẹni tó kú lẹ fún wàhálà bẹ́ẹ̀ à ẹ wàhálà ìgbésẹ̀ wàhálà ìsà wàhálà kọjá bàbọ̀ rẹ ẹ tẹ ẹ bá ti kọjá lórí ẹ̀kọ́ àyè àgbẹ̀nà mi lọ ẹ bọ́ ìgbà rẹ. Bùsùlùmí yóò. Bùsùlùmí. ni yóò máa wà nílé inú náà ti rí àwọn tí wọ́n kọ́kọ́ wọ ilé wà ìyá ìlà kí wọ́n tó wá wọ àlùjẹ́nà kò tẹ́lẹ̀ tí ó wà nínú ẹ̀yọ́ kó bẹ́ẹ̀ kó lọ náà. tó bá wọ́n kó bàtà tó kó lọ náà yóò kọ́ lọ náà ọmọ ìjọba wa. ìyẹn ló jẹ́ pé ìwọ mùsùlùmí ó gbọ́dọ̀ ṣe ta ẹ ṣẹ̀fẹ̀ ní àwọn mùsùlùmí ló wọ̀ náà ni mùsùlùmí ló wọ̀ náà o. ó kẹ́lẹ́ mẹ́rin àárẹ̀ ìdí àgbẹ̀dà bọ̀ nìyẹn. so ó yọ ọkọ lọ ìyá tó ṣe tó ṣe tí ò tún bá bẹ̀ nínú rẹ tó wá tó wá yẹ tó yẹ kó wá yẹ pé ọkọ̀ lọ ìyá ní ìlú kòtò wá sàkóso. فمن الجنة التي اليوم جاءكم ṣe padà síta náà ọmọ ọba ní kọ́ ní ìdènà fíyà ẹ gbà wà á bẹ̀ ẹ́. náà nígbà wo wá lè wá sọ̀rọ̀ omi. ọmọ ọba ní èrè ìjẹ tó jáde fọwọ́n náà sí èrè ìjẹ tó jáde jẹ láyé tó lágbájá ó sọ oríire ó náà ní kó bá ẹ̀ sáà jẹ. ọlọ́run kó tí náà wà jẹ́ náà. àwọn ẹ̀ka ọmọ yóò wọ́n èlé kọjá lórí àbá náà. يوم يقول المنافقون والمنافقات أو نفسي من يعتذر وهو على صح الذين nabọrọ owó abẹ ẹkọ rẹ ẹni sáré fún àdínáwó nabọrọ ó lé ní owó kí ni mọláyé ọmọ jẹ yàgòrò ó lé ní kí ni amú rẹ ọmọ jẹ dọrọ káláwọn tó pọ̀ ní kí ni ọ̀jẹ̀ ẹ̀pà àti àǹgọ̀rọ̀ kí ni mọláyé ọmọ jẹ ẹ̀. kí ni kí lè tó tẹ̀lé àbúrò rẹ̀. tẹ bá wọ nínú ìtumọ̀ náà sọ̀rọ̀ owó mo amhala ẹ ṣe hadith pé ọ́ hata ìdá àfọ́dà awúrẹ́ yẹ kó lè fi tọ̀ tó yóò máa wò ẹ̀fílẹ̀ yóò fi dé ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ irú ha ọmọdé ìlú kí wọ́n jalè èèyàn á wù wáyé ó fẹ́ yẹn ń jẹ wíwò òkè tẹ́tẹ́ bá ọ̀lọ́ ńlẹ̀ ẹ̀ tó ń wò ó wò pé ń mú

kẹtẹkẹtẹ yóò gbúdí alọ kájọ wọ orí àkọlọ rẹ tẹ́lẹ̀ kájọ lò nínú ìwọlẹ ẹlọ wa lára ẹlọ yìí la ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa lẹsẹ pẹ̀lẹ́ lórí kájọ nínú yìí. ti wọlé lẹ́wọ̀ yẹn. Ṣèbí ìgbà ti dáná ibi ẹni mọ̀ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka díẹ̀. Báyìí máa ń ṣètò lọ ẹ̀ka ìmọ̀lẹ̀ ẹ̀jẹ̀. Ẹ̀ka ti sẹ́yìn díẹ̀ bẹ̀rẹ̀ kẹ́sì bá ẹ̀yìn díẹ̀ ẹ̀yìn ìmọ̀lẹ̀. Wàá tó ní ìlànà ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ ni wọ́n gbọ́ ọjà náà fún bá mi kàtà tẹ̀ fún mi ẹja lọ wo ìmọ̀lẹ̀ mi wọ́n bá mi lọ fáwọn olùgbàgbà ìlànà ọ̀hún gbọ́. pàṣẹ ìlànà ìlànà ọ̀hún lè tó ìlànà ọ̀hún bá làwọn bá bọ̀ ń bá nínú bá nínú bí ìrora máa wà bọ́ lérò omi ìdíbàyè rẹ̀ dàgbà. بين القبيلة بينه وصدره لله هو وعرفي أفراده في الإسلام ها سوران حديث ابن وابن عباس نعم فإيه بقى يتمنى ògiri méjì láwọn bí alẹ́ ti wá àwọn ọjà púpọ̀ lẹ́gbẹ̀rún. Súúrù yẹn bẹ́ẹ̀ ni súúrù sí wa rọ̀ inú oúnjẹ àti ìsọ̀lẹ̀ ọdún ìgbà bẹ́ẹ̀ náà ó fi kúrẹ́ àwọn àjẹjẹ hali òkú àwọn àjẹjẹ jẹjẹ ìgbà yẹn wọ́n fẹ́ fẹ́ǹsì wọn ọ̀fẹ́ǹsì wọn ẹ gé wọn ẹ máa jẹ àjẹ ibi tí wọ́n fẹ́ǹsì wọn ọlọ́kọ̀ wà á ti ilẹ̀ ìgbẹ́ ńlẹ̀. bàbá bá ti lọ fi ìrà máa ní inú ẹ̀ ní ọ̀rọ̀ táwọn òmìnira ìkẹ́ ló ń bẹ lára àgbẹ̀ وظاهره من قبل العذاب lọ́sí ọwọ́ ọ̀gá rẹ̀ táwọn kèfèrè táwọn kò lẹ́sìn kí wà. ìyá yìí lẹ́nu wọ́n pa àwọn ọ̀rọ̀ rẹ̀ pé mùsùlùmí mùsùlùmí báyọ̀ ẹ̀yìn rẹ̀ kò mú ẹgbẹ́ dàbò mùsùlùmí ẹ̀ gbogbo wa ẹgbẹ́ àlọ́ àti mẹ́ta àmúdà o ẹgbẹ́ àlọ́ àti mẹ́ta yóò mọ títí o ọ̀rọ̀ mẹ́ta ó ti o ó kù sí o ìwà ń kọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀fẹ́ ẹgbẹ́ bójúlá ọ̀ ìgbà tó ń mu fún tó ní olóbi ó ti àárẹ̀ ní àpapọ̀ ẹgbẹ́ lẹ́yìn ìyàwó jẹ ọwọ́ náà àpapọ̀ ìyàwó jọ àárẹ̀ jẹ ìwé. ìwọ òkúlẹ̀ àwọn jọ gbẹ́ oní àyàwó jọ ní àyà ẹ̀yìn ni àwọn àdúgbò ẹ̀yọ́ ta ayé ní èyí. tó ìsáàmù wa ẹ̀sìn tí ò lọ́wọ́ wọ́n ń yóò ní sáàmù àwọn tajọ́ ti máa yẹ wọ́n àdáńlẹ́kọ̀ọ́ máa kọ́ àjọ ń kírun láyé náà ni àjọ ọ̀dà ìta yìí. ó ní àwọn tẹ̀yẹ náà ọ̀hún lọ bá àlè fún ní màá wọn gbà ó ní túbà ṣùgbẹ́ ó kò ní sọ ó lé mi tó wà ní òjò kó láti sọ lọ́wọ́ ó wá sí ìfún jẹ́ kọ́ ọ̀hún lórí wọ́ ó forí sí ìyẹn lọ tí kò sì forí sí ìyẹn lọ ìforí sí ìyẹn ṣùgbọ́n èsù lè fi yẹn tí wọ́n jẹ kó máa jẹ́ kó máa ṣe sáfún ní àtẹ̀kùrì kó máa fi ìtọ́ ìwá forí sí ìdájà àwọn olùkọ́ mi lóyún lọ́dọ̀ mi ní oṣù sábà twenty ten twenty sáà ninety nine yóò wá bẹ́ẹ̀ ní bíjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bíjà kíníkà bíjà kíníkà fúnpọ̀ lọ́rùn lọ́mọ ní bíjà twenty twenty ninety nine lọ́dọ̀ tí wọ́n twenty ninety nine àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀. Ọ̀rọ̀ láti fún wọn ní àwọn ẹni ìlú twenty ninety nine lọ́dọ̀. Tó ń pọ̀ lórí bẹ́ẹ̀ wọ́n ń wọ̀ ọ́ èrò pé ọlọ́kọ̀ọ́ oníkẹ̀ yóò mọ̀ wá dúró gba ẹ̀sán. àtàjà àmúwá bá wí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí bá wí rí yín ẹ̀rọ ń dàgbà. èsì ló sọ fún wa pé ṣé dájúdájú ẹ̀gẹ́ ń wò lọ́dọ̀ dájú ẹ̀gẹ́ ti wọ́n ti lọ sí ẹ̀ wọ́n ti tún lè rí rẹ̀. tó o tó ọlọ́wà mi bó ti bó ti lọ́wọ́ fún wa lò wọ́n kó da ilé ìdí wọn ti tí wọ́n wá ti lè tì wọ́n ti lọ́wọ́ wọ́n dá dáadáa wọ́n ti mú ọ̀gbọ́n lẹ́nu wọ́n lè wá jẹ́ ìgbà wàdọ̀rọ̀ tó ní láàyè àwọn ọmọ yóò sọ pé ẹgbẹ́ ẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀rù nípa ayé ló pàtó jẹ́ pé wọ́n lọ́wọ́ sí nàmà nílò. Bàbá lẹ́yìn ìṣẹ́ ẹ̀ma ìrọ̀ ọ̀dọ́ ìyá rẹ̀. Láàyè wọ́n bá fún mi lè mọ ọ̀rùn kí ni ya. Wàlá mi lẹ́lẹ́ bí iná ka pàrọ̀. Lónìí kò ti tẹ́ ẹni gbé wá láti jùlọ ara ó ní wọ́n ti dèrò lẹ́yìn pé àbọ̀dá ah, nígbà tí wọ́n sọ ọmọ tó bá ní gbogbo ayé báyìí bá ní gbogbo ayé ti wà ní yọ ọ̀sán lọ́wọ́ yín padà láti sọ pé kẹ́mẹ́ lọ náà. Àwa ni ọmọ náà. Ìjọba kù dé sí ní náà ní àkọlẹ̀ àgbẹ̀. Ìyá màwùlá kọ́. Ìyá màwùlá kọ́. Àyè àdáwù màwùlá. Wà á fi sáyẹ̀ máa fi. Ibi jẹ́ ibi tí mo náà fi kí ó di tó jẹ́ àyè ìgbàjẹ́ wọn. Àti mo náà fi jẹ́ àti kèké ìgbìmọ̀. Mo náà fi jẹ́ àti kí ó tó àbí láti rà á sọ̀rọ̀. Yọ bí ọlọ́run kò sára ọ̀tá ara lérò kìíyà rẹ̀ bí ó ti tòkòrò láàrin àwa mùsùlùmí àwa mùsùlùmí dáadáa ti sàlọ́ àti àwọn ọmọ yóò ti kì í tó tí kò náà ti kì í bá dra òun wà láyé tàbí ti rú pé lọ́mọdé lọ lé o yóò ti kù nínú ọ̀rọ̀ rẹ̀ tí ọmọdé bá ti lọ báyìí báyìí lọ́la náà ọ̀rọ̀ ọmọdé ní wọ́n tó gbé ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ àgbà ní ìyá mu. Bẹ́ẹ̀ wọ́n àti mẹ́rin mu. Màwákùn náà yíyá máa lẹ́kùn wọ́n bí ìsàlẹ̀ máa sí i. Bẹ́ẹ̀ máa mú yóò sì wá ọ̀fẹ́ àti kó lórí agbára yóò dira ọlọ́run yóò sì dá wọn tuntun rẹ̀. Ọlọ́run wá ní yóò fi ní ilé sí ní àmàlù àrùn tàbí ṣáà lóògùn ní síbi ìlú. Wọ́n lọ́jọ́ lẹ́yìn yẹn ìyá àti òfin láàrin ẹ̀yìn àtàwọn òlẹ́sì sílẹ̀ tó ti wá tó yẹ ìṣẹ̀lẹ̀ gbọ́n ọ̀rọ̀ àgbọ̀. wọn. kà kọ́kọ́ lọ́wọ́ ìgbọ́n

tó yẹ kí mọ́lẹ̀ ló ń gbé ọ̀kọ́. Ọ̀gá ọ̀gá ọ̀rẹ́ ilẹ̀ òkú dáwà náà sàmọ̀ náà. Sàràwà náà ti máa yá ọmọ ẹ̀ àbọ̀ sí i. Sàràwà náà ti máa yá ọmọ ẹ̀. Ẹ̀rù pé ọlọ́wọ́ wá wá sí yẹn ní ìfọ́ni pé àwa nìyí pé tí kò fẹ́ ìròyìn pé tí kò tó ń dẹ́yìn ìwé yóò fi láwọn oníṣẹ́ ìrẹsì ọlọ́ àti máa ta àwọn àtàwọn ọ̀rẹ́ ìwà. ولا نزل من الحق ولا يكون الذين اوتوا الكتاب من قبل wúlá rẹ̀ o. Ó jẹ́ pé yóò gba ọ̀dọ́ ìlú mọ́lẹ̀ yóò ti jáde pẹ̀lú mọ́lẹ̀ kò sí kó tún lórí mẹ́ta oṣù. Ọ̀pá ni tí kò tún ní kẹ́ ẹ kẹ́ ẹ jẹ́ kẹ́ mi ní ó fún ẹ lọ́wọ́. Àtẹ̀lù kò hàn kẹ́ ẹ ti wá mi. Wọ́n lè rẹ̀ kúrò káńtà mi lẹ́yìn Tuntun ti kẹ́ máa fọ́ọ̀tì wọn. Lábẹ́lá ibẹ̀ ni o ṣe.

ẹjẹ́ ká wọ àwọn ìwé ẹgbẹ́ ẹgbẹ́ kí ó ti dé ẹ̀yà fún ìdúró ẹ̀jẹ̀ wáyé fún ọjọ́ ọ̀gbìn ṣíbi ẹ̀jẹ̀ tí ṣé ogun mi ká lùlù kátà ní tó ọ̀dọ̀ ìparun kátó bẹ̀rẹ̀ wá kátà ẹ̀kọ́ tó ọ̀dọ̀ ìparun kátó bẹ̀rẹ̀ ọkọ wọn wọn tó ń tu ẹ̀jẹ̀ wọn tó ń jẹ ó tù ó lé wọn àwọn ọmọ ọ̀gbìn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n wọ́n ti dùn bí ti ti ta gbogbo náà tí wọ́n gbé pépé ó dùn ó dùn ẹ̀ á lè yẹ máa yá ara rẹ̀ wọ́n yẹ. ti ta ta ọ̀ sí i. mùdábì kì í mùsùlùmí wa wò pé tí ń lò náà náà ó lọ́dọ̀ ọ̀gá. àti ó ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين أعبد الدين فأخذت عن السجن الأخرى إذا لم أكن في جزء ومولي àwọn ọmọ náà ti gbọ́ wọ́n ní ìyàwó tí a bá fi jó fẹ́ wọ́n ló lọ ìyàwó lọ nígbà tí wọ́n fi mú láti ìyá ọ̀gá ọmọ ìyàwó wà ní èyí ìwé àtàlù ìlú ìwé orí ti fi farabalẹ̀ sọ́dọ̀.

ẹjẹ àgbẹ̀ta ọtí akurẹ́wà kó wá àtàwọn ọmọ àtàyè ìfúsẹ́yìn ayé bímọ tí wọ́n wá dáhùn ìdòkú wa pé àlùjọ ràmọ̀dá wọn tí wọ́n ti ń ṣe ń jẹun. wọ́n ṣe o. wọ́n àlùjọ ràmọ̀dá ràmọ̀dá wọ́n polówó ọ̀rẹ́ fún ìta ràmọ̀dá kìíní kan ràmọ̀dá kálímà ràmọ̀dá kìíní kan wọ́n mú wọn lọ pé ràmọ̀dá ọ̀rẹ́ kìíní kan gbogbo àwọn olóṣèlú yóò wọ o ti sọ kára kódà ìdílé tó bẹ̀rẹ̀ sí pé a ti lò sọ̀rọ̀ tí wọ́n ti apá ti àpá yìí wíwá sí bá wọn gbogbo àwọn ọmọ wọ́n máa lọ àwọn wọ́n máa ń ṣe é máa kó lẹ̀. ta ọlọ́wọ́ bá ní kẹ́ ẹ mẹ́tẹ̀ẹ̀dé lánàá àwọn tá a fún síra láti. wá sọ pé àwọn náà mọ̀ sí ọ̀la kò dá àbá kó wọn jọ báyìí wọ́n lọ lọ sí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí wọ́n lọ sí ọwọ́ bù. ọ̀nà ìpín náà yẹn. tí wọ́n bá lọ bẹ̀ sí wọ́n lọ sọ́wọ́ pé wọ́n lọ sọ́ọ̀dì. tí kálukú lọ kálukú ni yóò dúró láti fi oúnjẹ. dáhùn àkọ́bẹ́pẹ́ yẹn wá ní lẹ́yìn àdéhùn Muhammad sallallahu alaihi wasallam kẹfẹ́ yìí wọ́n tó wọ́n ti di rẹ̀.

àwọn ọmọ òjò ọjà ti gbowó gbó o pé ẹja ìjọ tẹ́lẹ̀ ó sọ fún wọn wàhálà ẹ ó sọ láti òkú yẹn níbi pátó àlọ yẹn níbi mo jẹ ká tó káàkiri gbogbo wo àwùjọ pé lọ́nà o lọ́nà o abẹ́rẹ́ ti rẹ́rẹ́ lọ́nà ẹ̀jọ̀ wọn ló kó báyà. wọ́n lé ẹ̀kúnnù kálẹ̀ kí làwọn ojú ti sábà ní kọ́lé òpàtọ́ làálẹ́ ìlú mọ́ ẹ̀ àwọn ẹgbẹ́ tàbí àwọn ẹgbẹ́ pé àwọn èdè ni wọ́n ń kò ní mọ́jọ wọn ní ọ̀rọ̀ tuntun mọ́jọ wọn ní ìmúra ẹlòmíì yóò lò bẹ́ẹ̀ jọ tó wọ́n owó ti jẹun lórí lọ òwò ti jẹun bí àwọn òyìnbó ti jẹun ó ní àti àwọn òyìnbó jẹun ti fẹ́ bọ̀bọ̀bọ̀bọ̀ alọ́ yọ ọ̀pọ̀ láti fi àmọ́ ìpàdé ẹ̀kọ́ ayé wọn lọ láti àmọ́ yọ ọ̀pọ̀ fẹ́ òbí wọ́n ní àmọ́ owó ti jẹun ní ìsìlámù èyí ti mẹ́rin ti bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ pé bí àwọn ọ̀làjú àìsàn ti ń lò ẹni tí ẹ tó bàtí lẹ ẹ wọ́n jẹ́ fún ìfà òkè tó sọ pé táwọn lè ti bàtí lé kọ́ra pàtó bí ọ̀rẹ́ rẹ̀ ìdòrí nígbà ọ̀pọ̀ pa ọ́ ẹgbẹ́ tó rọ́ọ̀lì alábàárẹ̀ rẹ̀ alájọsọ ìdòrí tó fi lọ́pọ̀ tó ti wà ní ìlúdà àwọn olóòtú olóòtú kó lọ mọ ìdáyé gàdú yóò mọ lọ lu ayé yóò mọ lu ayé bí kèwòsì ti lu ayé asọ́pọ̀ ìwé mùsùlùmí ni wọ́n ìwọ́n wò lè dá sí kèfèrè kèfèrè tó ń bá ọ̀rọ̀ títí mùsùlùmí lè lò làwọn ọlọ́ọ̀bá ni pé dàbí àwọn kèfèrè tó lè gbé. wọ́n lè rẹ̀ kúrò mẹ́ta sí ìyàwó tó lè gbé sábà ní ìrìn àpamẹ́ òmàtọ́ ọ̀dà. قلوبهم فاسقون ولا الذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فضل àti bọ́ọ̀lù ọ̀wọ̀. ọkọ̀ wọn sọ pé wọ́n tẹ̀lé àwọn ẹ̀rọ ìjà ìtẹ̀fọ́rọ́. ẹ̀fọ́ ń lọ ní ẹgbẹ́ wọn kọ́ ẹgbẹ́ ìlú ọ̀wọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ń sọ fún ẹgbẹ́ ń sọ fún ẹgbẹ́ tí ó sára ẹwọ́ tó yẹ tó yẹra títẹ́ tó ti ló tó bá yẹn lọ. Kọ̀ọ̀kan tó lò fún àlọ́. Ọ̀gá ìdílé. Gbogbo ẹgbẹ́ kékeré lọ́rẹ́ rẹ̀ lọ sí báwọn mọ́tò padà sí ọ̀rẹ́ wọléwọ̀de pẹ̀lú ẹ̀ ẹ̀wọ̀n mi kí ìgbàlẹ̀ náà bá fi ni o. Sọ̀rọ̀ kò àjà ilé ìyá ni wọ́n ta jẹ́ mi. Mo gbàdúrà wọ̀. وتتخذ أولادكما سبيلا وتتعين Ìyájọ́ wa ni o tẹ́lẹ̀ ẹgbẹ́ ìyá ọ̀gá sí inú àwẹ̀ là ń rí ọ. Àgbọ̀n ní kò rẹ̀ ẹ̀dá ìyá ìyá ọ̀dà ìyá.

lọ òtítọ́ àdúgbò òtítọ́ torí ìṣẹ̀lẹ̀ tó rí àwọn tó ń ní owó wá sí ilé rẹ̀ ẹ̀sìn ló ń fa àgbẹ̀ táwọn ọmọ ọdún ẹ̀mí tí mo kò bá yá nǹkan tó bá lóyún tó lọ sọ̀rọ̀ kó lè mú díẹ̀ sí wa àwọn ààrẹ àwọn ààrẹ tó bá lè mú díẹ̀ sí wa. ètò ìgbòho lára mú máa bàrọ̀ mú jáde wò lára bàbá bí kòró. يعلم أن يقبل الأرض بعد موتها àwọn ọmọ ẹbí àti èdè ní ọjà ọmọ ìgbàlódé ọmọ ẹgbẹ gbáyé tó o bá dúró déédéé tí mọ̀lẹ́ ọ gba eh, ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ìdájọ́ nílà jẹ̀dá. Sọ́kọ̀ tó kọ́ kò ṣe rọ́ọ̀kù yẹ́wò. Kò ṣe rọ́ọ̀kù yẹ́wò. òṣìṣẹ́ àgbẹ̀kẹ́lẹ́ ìdílé ìdára ìdùnnà tó jẹ́ rí ìjà. Ìjà ti rí ìjà ìgbẹ́gẹ́ àbẹ́tùrì ìgbà rí ọlọ́run pèsè fáwọn ẹrú rẹ̀ máa la àìrà wọn àwọn tó sẹ̀dá. Èyí ojú sọ̀rọ̀ ìṣòro ní rí ìgbà rẹ̀. Èyí sọ̀rọ̀ ìṣòro rí kọ́dà òṣèlú wúyẹ́ lọ́kẹ́ ìjọba mọ́tà ń dájú àwọn àyè pàtà olùdúró làwọn ìdájọ́ ẹ̀sẹ̀ ìdájọ́ ìkòrò tó àgbìyà àmàlùwà mọ̀ wá lórí ìdájọ́ ẹ̀sẹ̀ bá ìdájọ́ àgbìyà àmàlùwà tó tẹ́tẹ́ táwọn ẹ̀rọ tó kùsù lọ́wọ́ kùsù lọ́wọ́. Oṣù àgùnwò ni yá mọ̀. Tó bá ní fara dá tó o ti sìn láyé. Oṣù àgùnwò Ó ń gbọ́ ọ̀rọ̀ wa, wọ́n máa ń sọ pé ẹ̀kú oríire lórí ẹ̀kú àti lórí àwọn ènìyàn kejì àwọn obìnrin kẹta pé ẹ̀yin mẹ́wàá náà ti nílò láti wọlé àwọn obìnrin tẹ̀sí àwọn ọwọ́ ọ̀pọ̀ ọwọ́ ọ̀bàdì òkùnrin wọ́n sì wá pàdé rẹ̀ tó bá lè lè fún mi o káwọn ẹgbẹ́ tó mo ṣe ọkùnrin yá o. mo ṣe ọkùnrin yá o. káwọn ẹgbẹ́ ọ̀pọ̀ tó àwọn obìnrin náà wà máa jáde sí pé làwọn ọ̀rọ̀ ìsàánú ìbáàánú ìbáàánú. الأزواج الكرام كرام الأزواج الكرام كرام نحن الحب لسان لسان sáwọn inú ni o àwọn inú tí máa wẹ̀ ní kújú òjà lọ́dọ̀ lòdì wa débẹ̀ àjẹkù àwọn ẹ̀wọ̀n ó dára láàbù yìí àbáwọ̀ kọ́ àwọn ẹgbẹ́ sọmọ tó rọrùn tó fi bẹ́ẹ̀ máa ti àkọ́kọ́ lọ́kọ̀ọ́lá dé ìwúrú. tó bá dàbí ìjà náà àwọn obìnrin dáadáa tí èyí tó obìnrin náà. wọ́n mọ ìdáyé fún wa pé láàárọ̀ ọ̀rọ̀ ẹ̀dánù ẹ̀dánù ẹ̀dánù òwe. mọ́ra kó o fẹ́ kí màdá ẹ̀ ló kó o jò ní. Òbí náà ti àdúrà ní kìrọ́ọ̀lì kìrọ́ọ̀lì òbí náà lè àdúrà ní kìrọ́ọ̀lì. Ìbáwọ̀ wa wọ́n ti pìsáàbù wa fún àwọn ọkùnrin alákùnrin. Òbí náà lè àdúrà ní kìrọ́ọ̀lì kìrọ́ọ̀lì òbí náà lè àdúrà. láti máa rí tí ò rí káwọn ìgbà ìdáhùn rẹ o tó o bá lè kó bẹ nǹkan bí ẹ ọkọọkọọkọọkọ ìfọdà wọn lè dẹgbẹ sí àárí ọlọ́ọ̀tọ́ ìmọ̀lẹ̀ ó padà ẹ̀sì àárọ̀ ìgbọ́mọlẹ̀ lọ sí táwọn ọ̀rẹ́ yóò mú gbúdọ̀ wá fẹ́ẹ́ lù àbí ọlọ́ọ̀tà rẹ̀ ọmọdé àti sẹ́ńtì máa rẹ̀ lóko ìmọ̀lẹ̀ wa kó jẹ́ kó gbòòrò kó jẹ́ kó mọ́lẹ̀ kó sì jẹ́ kó tó wọn alákòóso ẹ̀jẹ̀ àwọn àwọn àwọn. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله